àbẹ̀lẹ́ Allah subhanahu wa ta'ala kọ́lọ́wọ́n bá kí wọ́n mọ́sá gba ẹ̀rùn tí ẹnì kọ̀ọ̀kan wa ta kí àdúrà wa ọlọ́mọsá jọ gbà èyí tó ti dá náà rọ ẹnì kọ̀ọ̀kan wa ọlọ́mọjọ bàjẹ́ èyí tó kú díẹ̀ káàtó ọlọ́mọsá àtúnṣe rẹ̀ orílẹ̀-èdè wa ọlọ́mọsá ìwọláàánú rẹ̀

ونسأل الله تعالى أن يجينا من سلاسل الشياطين ẹ̀yọ́mà yá mi nínú ẹ̀sìn wa èyí tí a rẹ̀ bá ní sọ̀rọ̀ láàárọ̀ yìí òun náà ni ọ̀kan nínú àwọn ìdí máa ń ṣokùnfà wàhálà fún ìyàn nílé ayé tí sì máa ń ṣokùnfà kí ọpọlọ tọ́lọ̀ ń dá fún ni kọ́ mọ́ ṣiṣẹ́ dáadáa mọ́ tí ma ń ṣokùnfà kéyàn ó dìdàkudà nílé ayé ń bí léyìí tí yóò wá bà iṣẹ́ rẹ̀ jẹ́ yóò bà ìbádà rẹ̀ jẹ́ kó tó lọ lè bọ́ lọ́wọ́ bá wa àrùn ní ta fẹ́ sọ̀làyé yìí tó jẹ́ pé ó ti kálé ó ti kákó everywhere lẹ́tì máa rí ọmọ kéékèèké àwọn ọ̀dọ́ àwọn àgbàlagbà kọ́dà àwọn àfẹ́sì mí náà àwọn náà kó sínú ẹ̀ òun náà ni ká máa gbọ́ music ká máa gbọ́ music kí náà ń pè ní music music òun náà ni alìgínà nínú èdè lárúbáwá àwọn musical instruments, tí wọ́n máa ń lò láti máa fi kọ music mo ní wọ́n ń pè ní alma'azif nínú èdè lárúbáwá àwọn olùfọ́ wa wọ́n ní ìmá gbọ́ ìlù àlùjó pẹ̀lú àwọn piano jìtá àti gbogbo àwọn nǹkan mìíràn tí wọ́n fi ń kọrin àtẹni tí ń kọrin àtẹni tí ń jó fórin àtẹni tí ń gbọ́ àtẹni tí ń rà wọ́n ní ojú olẹ̀sìn wá fi wò nítorí kò sí ń tẹ́sìn ọ̀dá sí kò sí ìkankan tẹ́nì kan máa ṣe ń sìn kí wọ́n ti ṣe lásìkò ànábìwá Muhammad sallallahu alaihi wa sallam bàbá ń sọ̀rọ̀ pàrọ̀ tá ń sọ̀rọ̀ oúnjẹ ẹ̀rí pa ànábìwá sàlá ń sọ̀rọ̀ lérí ẹ̀ wọn náà alákàtà mí màtá fàlà àtàmà láhùlà ànábìrin tí máa ń de pàrọ̀ tí ń de oúnjẹ ànábì ní kò ní parí dáadáa ẹ̀rí pé bí ọba ṣe lásìkò wọn ni ànábì ò ní sọ̀rọ̀ lérí ẹ̀ mísíkì náà ọwà lásìkò Muhammad ìjà ànábì máa ń gbọ́ ìjà àwọn sàhábà tí wọ́n tẹ̀lé ànábì máa ń gbọ́ àwọn irinṣẹ́ yẹn ní máa yàtọ̀ síra wọn gbígbà bá ṣe ń lọ bí bá ṣe ń bọ̀ àmọ́ bákan náà lóhun wọn ohun tá a wí ohun ṣẹ̀tọ́n ìjà àwọn ìyàwó ànábì máa ń jó pẹ̀lú music ìjà àwọn olùgbàgbọ́ òdodo táwọn náà fẹ́ lọ lè jọyìn wọn láti jẹ́ náà ìjẹ́ wọn gbọ́ music èsì rẹ̀ òun náà ni pé music kìí sọ̀yàn dẹni rí music kìí sọ̀yàn dẹni rí àwọn musician àwọn ẹsẹ̀ ní rí gbogbo adá lè yí ń dá lójú ẹmú musician kan wá sí tí wọ́n ní ẹni rẹ̀ lélẹ̀ láì ní máa dápọ̀ wọn nínú àwọn tí wọ́n ti lọ àtàwọn tí wọ́n ń bẹ nísìn ẹmẹ́nìkan wá ẹni rẹ̀ lélẹ̀ àwọn àlùfáà wa wọ́n ní lẹ́ni ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ kéékèèké àwọn bàbá náà tó jẹ́ pé ọ̀rọ̀ yé mísíkì ti fẹ́ di halal lọ́dọ̀ mùsùlùmí lẹ́ni léyìí tó jẹ́ pé àrọ́mù ni ọlọ́run ṣe léwọ̀ nítorí pàbùrú wọn bẹ̀ òṣòro nínú mísíkì jama gbogbo àwọn ilé ijó wọn bẹ̀ lẹ́sẹ̀ títí káàkiri ni wọ́n ń pèlè mísíkì fún wọn bẹ̀ jàmá kí dáadáa wọ́n sí mẹ́ wọ́n kò ní dágbére lé òyìn sọ fún bàlùkún tí ń bọ̀ wọ́n ní gbogbo ẹjọ́ bá fẹ́ kọ́pọ̀lọ́ rẹ̀ dàrú àtọpọlọ ọmọ rẹ̀ ẹjọ́ bá fẹ́ kọ́pọ̀lọ́ rẹ̀ kọ́ dàrú àtọpọlọ ẹbí ẹ̀ ká gbé ọpọlọ tọ́lọ̀ ń dá yìí ká gbé ìjìnà sí music music tinú káà ni tinú rẹ́díò ni alọ̀lẹ́ ìfowórasí ni eré fóònù ni linkin tone gbogbo ọ̀nà tí yẹn máa gbà tí ó gbọ́ music wọ́n ní kéèyàn jìnà sí láì sí bẹ́ẹ̀ ọpọlọ yẹn ò ní pé dáadáa mọ́ ẹlẹ́ẹ̀kejì àwọn àlùfáà ní music ọlọ́run bá ní ilé làámọ́lẹ́nu Quran ní gbogbo àwọn tá a bá ní translated Quran lé kálọ̀ lè wò chapter Quran thirty one chapter six I eh, verse six سورة اللقمان آية كذا اللهم صل على القرآن الكريم بعد أعوذ بالله من الشيطان الرجيم اللهم باني ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا أولئك لهم عذاب مهين وإذا تتلى عليه آياتنا ولا مستكبرا كأن لم يسمعها كأن في أذني وقرا فبشره بعذاب أليم قرآن 31 آية 6 to 7 kálọ̀ lè kàlẹ̀ ọ̀rọ̀ ẹ̀sìn kọjá pé kákàmọ̀ wí tabárí ọlọ́run ọba ní wàmínà náà ọlọ́run ní àwọn ọmọ èèyàn ẹ ma rí nínú wọn ma ń yẹ́ṣẹ̀rí ìlà wọ́n ma kówó lọlẹ̀ ra àwọn nǹkan tí wọ́n ma fi ṣeré ní tí wọ́n kówó rà yẹn yóò sì máa mú wọn kúrò lójú ọ̀nà ọlọ́run

وإذا تجلى عليه آياتنا ọlọ́run ọba ní tí wọ́n bá ń ka alùkùránì fáwọn tí wọ́n bá ń gbọ́ orin tí wọ́n bá ń ṣe wáàsí fún wọn wọ̀lá mustakbira wọn ò ní fẹ́ gbọ́ tí wọ́n bá ń ṣe wáàsí àrósì máa ní wọ̀lá mustakbira àmọ́tẹ́bájú mísíkì sí àtẹ́rí àtẹ́sẹ̀ gbogbo ìyọ́mọ̀ mi ka'allam yasma'a yọ ẹ máa bá sọ̀rọ̀ ọlọ́run ẹ̀rọ gbọ́gbọ́ ni ọlọ́run bá ní kò sì ní gbọ́ torí pé mísíkì ń bẹ nínú ọpọlọ rẹ̀ ka'anna fi udunayhi waqra ọlọ́run bá ní bí ìgbà tẹ́ kí igi bọ̀ létí etí méjèèjì sẹ́gbẹ́ náà wá ti kì í tí èyàn nígbọ́n tán sọmọ́ ọlọ́run bá ní mísíkì ti dí létí babashirhum bi adhabin alim ẹfún onírò dùnú pé òun ọlọ́run jẹ́ ìyà lọ́rùn àfáwọ̀ abdullahi ibn masoud àwọn tó kí ó lọ́dọ̀ muhammad sọ́sọ́ wọ́n ní láhùwà ọ̀rọ̀ eré tí ọlọ́run bá ní ẹwọ́n màlẹ́ kó rà yìí yóò sì máa wọn lójú ọ̀nà ọlọ́run ọ̀rọ̀ eré wá ni àwọn tí wọ́n kọ́ ni gan wéré ni wọ́n pè é nígbà ń àwọn ń jí wéré ọlọ́run bá ní ọ̀rọ̀ eré yóò mọ̀ mú ọgbọ́ olójú ọ̀nà ọlọ́run àfáwà abúlábùn eh, ibn Mas'ud ó ní fọwọ́ láhì lẹ́sì la ilaha illa huwa ó ní ọ̀rọ̀ eré tọ́lọ́wọ́ bá ń sọ ń bẹ̀ yẹn àwọn tí wọ́n jẹ́ student Rasul tí wọ́n wà níwájú ànábì ni wọ́n sọ̀rọ̀ yìí abúlábùn Mas'ud ọlọ́run fi ọlọ́run ọba búra ọba táyé pè jẹ́rìí rọ ó ní alìgínà ó ní láwà alhadi music lànàbì sọ pé ọlọ́run ọba rivers ẹ̀rọ màá yára mi nínú ẹ̀sìn wa 21 aya 6 to 7 káwọn náà wá ògbésí ayé àwọn tí wọ́n gbọ́ music ìjẹ́ wọ́n ń súnmọ́ lọ́nà àbí wọ́n jìnnà sọ́lọ̀ ẹ mú fújì kan wá tí ń súnmọ́ lọ́nà dojúmọ́ tí sì ń bá àwọn èèyàn súnmọ́ lọ́n ẹ mú àpàlà kan wá tó súnmọ́ lọ́n tí ń bá àwọn èèyàn súnmọ́ lọ́n ẹ mú hip kan wá tó súnmọ́ lọ́n tó àwọn èèyàn sallallahu alayhi wa sallam anábì ní layakunanna layakunanna fi ummati anábì ní iṣẹ́ rí tó bá padà yá akwamun àwọn àjọ kan wọ́n padà máa jáde nínú ìjọ ìmí ànábì muhammad yẹ́sítàhìlónà hìrà àwọn táwí wọ́n sọ owó tóbìnrin máa ń pa pẹ̀lú abẹ́rẹ̀ nídìí sínà wọ́n sọ di owó halal anábì ní kìí ti halal owó haram ni wàlhàríra aṣọ harir kìí ti halal fún àwọn ọkùnrin wọ́n sì máa wọ̀ wàlhàmùra ọtí mímu kìí ti halal wọ́n sì sọ di halal wàlmàázif musical instrument gbogbo ẹni tó bá lọ lé ní dictionary Arabic to English ẹ lọ wo almaazif maazif means musical instrument ànábì ní aráàmù ní kéèyàn máa lo musical instrument láti máa fi kọrin tọ́bá dìgbẹ̀yìn ayé àwọn yóò sọ di halal Imam Bukhari ló gba hadith yìí wa anábì sọ nínú hadith ni ó ní la tabi'u alkinar gbogbo musical instrument tó máa fi ń lùlù fún àwọn ìlú piano jìta gbogbo tí wọ́n fi ń kọrin anábì ni ẹ má ta o kẹ́nìkan má nù jọ mi o wala tashtaruhun ẹ̀ sì gbọ́dọ̀ rá lọ́wọ́ wọn wàlá tu'allimuhunna ẹ sì gbọ́dọ̀ kọ́yàn ẹ sì gbọ́dọ̀ kọ́ lọ́dọ̀ àwọn èèyàn tàbá wọn tán lábẹ́ sọ́n bí a gbà pé ìta náà bá ní ẹ má ra ẹ má ṣe ẹ má ta aburú mẹ́mẹ́ lẹ́ni àgbáńlá ayé àwọn òyìnbó wọ́n ti kó bọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ bàbá bímọ ọmọ tuntun tá a ṣẹ̀ bí àkùbà yọmọ gbọ́ music bá ń ṣe ìyàwó music bí wọ́n sòkú àwọn tó ń sòkú gan òkú tí ń bẹ lábẹ́ pákó tí ń bẹ lábẹ́ sàárè tí wọ́n mọ́ tí wọ́n ń bẹ̀ wọ́n tó mọ lùlù sí lérí gbogbo àwọn joint joint nílùú lẹ́nìí bẹ́ẹ̀ bá ti ń kọjá láàmúgbò gbìgbìgbì gbìgbìgbì gbìgbìgbì gbìgbìgbì lọ́tún lọ́sì lọ́tún lọ́sì táwọn ẹni rẹ lọ́wọ́ àmì ìjàmbá wọ́n láti wọ́n ẹsẹ̀ ni rẹ̀ nínú ìgbà wákan anábì tó bá dìgbẹ̀yìn ayé anábì ní àwọn èèyàn wọ́n máa lọlé ọtí wọ́n máa mutí ń bẹ̀ àwọn èèyàn máa lùlù sí wọn lérí wọ́n máa lùlù lérí wọn wọ́n ti ń lù báyìí wọ́n gbé lù sí wọn lérí wọ́n máa lù wọ́n máa kì í ó sì máa náwó rẹ̀ máa dáwó lẹ̀. ẹ̀yọ́ màyá mi nínú ẹ̀sìn wa àwọn tá a jágbàlagbà àtàwọn ọ̀dọ́ àtàwọn adájọ́ máa kéékèèké nínú nǹkan tí máa kó báyà tẹ́yẹ fi dọ́dọ̀ ọlọ́run òun náà ní kéèyàn máa gbọ́ orin gbogbo wọn àwọn ará kíníkà orin ẹ̀sìn tí wọ́n ń wí yẹn kò sí ti ń jẹ́bẹ̀ o ọ̀kan sọ fún mi lánàá pé òun kọjá ń bì kan àwọn àfáà kan tọ́rọ òye wọn láwọn ṣe mọ̀lúdì àwọn ọmọ tí wọ́n máa ń dirun irun kónkólókó tí wọ́n máa ń ṣerun bí irun obìnrin báyìí àwọn ọmọ ọkùnrin tí wọ́n dirun kónkólókónkóló sí báyìí àwọn ni wọ́n lòlù mi mọ̀lúdì ṣẹ́ẹ̀rí pé nítorí tọ́rọ́kọ́bọ̀ yìí wọ́n ní tàbá lómi bá wọn ò ní jó tí wọ́n bá sì jó wọn ò ní náwó àwọn àlùfáà wa wọ́n ní ẹni tí máa ń gbọ́ music àkọ́kọ́ àdáwò tọ́lá wọn fi kàn ó ní pé gbogbo òun ẹ̀sẹ̀ ni wọ́n máa ṣe bí ọba ṣe sùn náà tẹ́lẹ̀ yọ máa àwọn ní music náà máa bá ṣẹ́wó jó àwọn ni wọ́n máa ń ròyìn abẹ́ ọkùnrin àtàbẹ́ obìnrin ọmọ gbọ́ music àárọ̀ sì máa le wọ́n ní bẹ́yàn ọba jẹ ọmọ àta tẹ́lẹ̀ yọ́pàá dọ́mọ́ta ẹnigbàmọ́ mísìkì ọdọ́mọ́ta ẹlẹ́ẹ̀kẹrin ọlọ́wọ́ yọ alùkùránì kó lẹ́mí ẹ̀ wọ́n ń torí pé alùkùránì àti mísìkì wọ́n ìjọ gbé inú ọkàn kan àyídà tí kùránì ojòkó ń bẹ̀ kí mísìkì ó jáde àbí kí mísìkì ojòkó kálùkùránì ó jáde àmì méjèèjì wọ́n sọ̀rọ̀ ẹ̀ ni mísìkì máa ń léyàn kó lójú ọ̀nà ọlọ́ni bóòlù yóò ṣe wá ní tí ó wà music alukoran ni ọ̀fẹ́ kójò music náà ọ̀fẹ́ kójò kólẹ̀ ẹ̀kọ́ rọrùn ọkọ̀ jáde fún kan music táwọn wí jama àwọn àlùfáà wa wọn ni wàllá Umar wọn àti ọ̀rẹ́ rẹ̀ kanjọ́ lọ abúlábùn Umar ta wí ọmọ Umar ibn Khattab wọ́n ní wọ́n lọ àwọn nǹkan náà wọ́n wá ń kọ orin ta wí pẹ̀lú àwọn eré àwọn ìlú yìí lásìkò wọn nígbà tá a lọ tán wọ́n náà abúlábùn Umar ọwọ́ fi ọwọ́ rẹ̀ ó fi bọ etí ẹ̀ tí tí tí wọ́n fi kú ládùúgbò tí wọ́n ti ń kọrin yẹn nígbà wọn kó mẹ́ ni wọ́n sọ fún ẹni tájọ rẹ̀ pé ṣé kò gbọ́ mísìkì mọ́ ṣé kò gbọ́ ohun ìlú yẹn mọ́ ó lọ́wọ́ gbọ́ mọ́ àbá abúlábùn Umar wọ́n sì wá yọ ọwọ́ rẹ̀ kó ní etí rẹ̀ tọ́lá wọn ti mọ̀ pé ìmọ̀ ń ba ọkàn jẹ kò sí mọ́nì tó le ní tọ́bájú kò sí mọ́nì tó ń oye àwọn àlìjànú ara rẹ̀ ó sì máa gbéra wọ́n máa gbéra báyìí èrí lọ́kọ̀ọ̀kan máa mi wàláhì àlìjànú ni wàláhì tàlà tọ́báyá ọmọ náwọ́ tọ́báyá ọmọ nẹ́sẹ̀ tọ́báyá ọ́fẹ̀sà ọmọ jó wọn àfáà tí wọ́n máa ń yọ àlìjànú lára àwọn èèyàn tí wọ́n máa ń ka àdúrà lókèyà fún yàn wọ́n máa ń sọ fún gbogbo àwọn tálìjànú bá kọlù pé torí tọ́lá kálìjànú yóò tètè lọ máa gbọ́ mísíríkì o torí gbọ́ mísíríkì àlìjànú ti filé rẹ̀ sí bùgbélì ẹ̀yọ́ màá yá mi nílẹ̀ sí wa wọ́n ní ẹ̀rí kéèyàn máa gbọ́ music wọ́n ní ìmọ̀ ń ba ọkàn jẹ́ ni èèyàn ní jẹ́ni ọlọ́mọ ó wọ̀ lè gbọ́ music kọ́ kọ́ kọ́ kọ́ kọ́ ọmọ kọ́ ọmọ di wèrè kò tó gbọ́dọ̀ fẹ́ dá sí ọmọ lọ láàrin ìlú báyìí owó ní màkó ti ya wèrè àwọn èèyàn máa gbé kí ní ṣe é wọ́n sọ wù sí lọ́kàn mọ́ mìírí yọ̀ọ́ mọ́ mìírí jẹgẹjẹgẹ wáyọ̀ ọmọ lọ́yọ̀ mọ́ bọ̀ lójú orin lọ́nà eh, fagbamẹ́yẹ ọmọ kan náà ọmọ òun nìkan náà nìyá rẹ̀ bí ọkùnrin náà sì jẹmọ́ ó fi kíní sí tíbáyìí ní gbọ́ music ọmọ kí mọ́tò ń bọ̀ jàmá ọmọ kí mọ́tò ń bọ̀ kò gbọ́ ohun mọ́tò mọ́ bí mọ́tò ti fa ọmọlẹ̀ nìjọba ẹ wo wàhálà ẹ wo jọ́sí bàbá ti yá ìṣẹ́ṣe wàhálà bàbá ti kú ìyá nìkan ló kù ìyá wàhálà ọmọ mi lẹ́yìn ẹyọ kan náà music sì mú lọ́rùn ẹjẹ́ àjìnà sí ọjà máa wo bẹ́ẹ̀ nìkan máa sọ pé music da ìyẹn máa ń fi pààrọ̀ nú rẹ irọ́ oye fípa lòdó rẹ̀ wọ́n fi dá àwọn aláàlá sínú ayé ni o àwọn fàdé music imọ́ sáyid manafiki ọkà máa ń pèrè ẹlẹ́lẹ́sìn ni oye oye sì sẹlẹ́sìn wọ́dọ̀ ọlọ́run sẹ́sìn tọ́ wa ń ṣe nǹkan tí ní máa mú ìyá jìnà sọ́lọ́run wọ́n ní èyàn máa ń gbàlejò àlìjànú lẹ́yìn máa ń gbọ́ music tí wọ́n máa discuss inú ilé tí wọ́n bá ti ń gbọ́ music àwọn màláìkà ò ní débẹ̀ wọn ò níra sí ilé mísìkì kan máa wò ó àfikọ́jẹ́ pé àwọn aṣẹ́wó lọ́mọ wò mẹ́ wọn ò ní máa gbọ́ àfikọ́jẹ́ pé ìgbọ́kúgbọ́ lọ́mọ gbọ́ bẹ́yẹn bá ti wá ń gbọ́ orin jàmá mùsùlùmí àwọn àlùfáà wọ́n ní ọpọlọ rẹ̀ láti fi kẹ́kọ̀ọ́ lọ́bàjọ́ máa kẹ́kọ̀ọ́ ọpọlọ wọn ní ṣiṣẹ́ dáadáa mọ́ wọ́n máa kọ́ ni wò níye ká tó wá pẹ́ ní tọ́jẹ́ pé music gangan ni kọ́ọ̀sì tó lè ṣe kiri tó lè ṣe ní yunifásitì tẹ́lẹ̀ pé aburú eléyìí ni ó ti kó sínú àgbáńlá ayé àwọn àjọ̀nù ọmọdé bá gbá music ẹ máa wo orun rẹ̀ ẹ máa wo ọwọ́ ẹ̀ ẹ máa wo ẹsẹ̀ ẹ máa wo ẹnu ẹ̀ máa jọ wọ́n yọ́ fẹ́ máa jọ wọ́n torí wọ́n máa nífẹ̀ẹ́ wọn gan àwọn bá ní aburú ní music ni pé tọ́ba ti ń gbọ́ musician kan you love him tọ́sí jóbìnrin náà ni you love her ó nífẹ̀ẹ́ gan àdáhùn tó wá délẹ̀ lẹ́nu ni pé gbogbo àwọn èèyàn tẹ́ bá pè lérí fún báyìí oye sẹ́pà àwọn àwọn sẹ́ni gbogbo àwọn eh, tí wọ́n láwọn ń tajà àwọn telecommunication wo àwọn àwọn ní MTN kìíní kazeem yẹn àwọn ọ̀daràn lọ́pọ̀ mẹ́rin mísíkì àwọn orí síláìsì wọ́n tún máa sọ fún ọ pé àwọn lórin kan tó dá o tó lè gbọ́ o ọyá ọ máa sọ five naira lóṣù five naira pé five naira ó sì fi báyé ẹ̀jẹ̀ anybody tó bá ti pè tí music bá ti ń bá ti ń dún nínú fóun yẹn kí onítọ̀hún sá kíyèsí ó lè mọ́mọ́ mọ́mọ́ sọ pé ah, ah ayé ti wá di dàgbùdà ọ̀kọ́dà àwọn afọ àtàkùn gan tí wọ́n fi ṣe ìrẹ̀ ọkọjá bẹ́ẹ̀ òun kọ́ àwọn ọ̀daràn yẹn ló fi bẹ́ẹ̀ o nítorí pé gbogbo nǹkan tí ń bá ti mówó wálé fún wọn kò ní di tọ́lọ̀ ń fẹ́ nǹkan tó wọ́n fi ń ta àwọn èèyàn pé ẹgbà ẹgbà àti ní tuntun mi mi ò kò ní jẹ́ tọ́lọ̀ ń fẹ́ níjọ́ ni wọ́n sẹ́ndì átíkù kan lérí technology lérí science lérí eh, geography lérí ìkan tí ó sàǹfààní fọmọ humanity wọn ní wọn ní sọ pé kẹra yẹn ètò wọn mọ sọ fún mi ni pé fídíò kan ṣẹ̀ jáde o oyè clip kan ṣẹ̀ jáde o music kan ṣẹ̀ jáde o ká má o ká má dèrè àwọn ọmọ wa ló àwọn bàbá bàbá tàbá ti ń gbọ́ àtàrúnà sọlá àti àpàlà àti fújì gbogbo wọn bákan náà gbogbo wọn àwọn kìnnìkan wọn kọrin islamic song kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ bí ìbá ṣe pé kéwú dàrú máyàn lọ́wọ́ aláàánú kùrì lè mú mi nínú yẹgúdù mi náà sọ́ọ̀rì yìí tí a bá rí àwọn obìnrin tí wọ́n ń bọ̀ èyàn olùgbàgbọ́ òdodo ẹrẹ́jú ẹnìkan lòun kéwú níbi kan òun gba sàádà àbí òun kéwú lọ́dà àfà kan ọwá lọ lè ra àwọn tá a wù yìí ọwá gbé àwọn obìnrin ta ìwá ń lùlù àwọn obìnrin wá ń jó ọwá ní òun gbẹ́sìn ga sẹ́ẹ̀dí pé eré ẹ̀dà aláàánú ẹrẹ́jú tóbi máa ń bọ̀ ọwá ń lùlù ọkọrin láìláìláà àwọn obìnrin jó ní òhò pẹ̀lú ìjábù pélébé bí wọ́n lo kìmọ́rù gan owó lọ́jọ́ bí wọ́n lo jàlùbáàbù gan owó lọ́jọ́ ọlọ́ni ẹrẹ ju ọwọ́ ní kámájọ́ wọn lùlù wọn wá ń tó ń gbèsè nga kéwù ti dàrú ìkékùkénu jama aláàní ẹ má sọ fáwọn òbí pé ẹ má pèsè sáwọn òbí wà látàkù láwọn òf ọlọ́wọ́n bá ní ẹ má pèsè sáwọn òbí ẹ má ní o mami ọlọ́wọ́n bá ní ẹ má ṣe bẹ́ẹ̀ tẹ ẹ bá ṣe lọ́dọ̀ ọlọ́wọ́n bá nǹkan tó tóbi mami ẹ dádì ẹ ọgbọ́dọ̀ ní ah oh uf ọlọ́wọ́n bá ní ẹ gbọ́dọ̀ ṣe uf sáwò bí kéèyàn máa bẹ̀rẹ̀ pé sáà lè lù wọ́n nínú lúlù àti uf èwo ló burú jù ọlọ́run ní ẹrẹ́jú ọwá ń lùlù sóbìnrin obìnrin ń jó ẹ̀wá lè ń gbé sìnga àwọn kéékèèkùn tí wọ́n ké àwọn kéwú dáradára kéwú dáradára kéwú fò wọ́n mọ̀ sí wàlímà alukur'an sẹ̀yìnkọ́ ayé alukur'an lákàáyé wọ́n mọ̀ wá tún ṣe nǹkan tí wọ́n mọ̀ kọ́ wà kọ́ńtírárì pẹ̀lú alukur'an alukurani ni ẹ mẹ́gbọ́ mísíkì ẹ wọ́n ń ṣe wàlímọ̀ kurani ọ̀kan débi àwọn kan débi lọ́dún kan tá a ṣe wàlímọ̀ wọ́n ní bóun ni wọ́n ló ń ṣe gbogbo ẹ̀tọ́ bọ́ọ̀lù níbẹ̀ yẹn àwọn kó lọ́wọ́ ọ̀já wọn náwó wọ́n sì gbé báàbù síwájú ẹ̀ nígbà tá à ń gbowó pé owó tá a yè kọ́ mọ́sálásí kò fowó sínú ẹ̀ wọ́n lọ wọ́n ń pé jẹ́ káwọn náwó lórí bọ́ rẹ̀ ọlọ́mọ fún lálàáfíà owó ìtọ́lọ́wọ̀ sí ń máa àfowó ijó ìlú láwà bá yìí gbà ìlú láwà pa ẹ̀bá ka gbogbo jọ́ náà náà wáyà gbogbo ẹ̀ náà two five náà lọ́fẹ́ lọ́fẹ́ sẹ́ lọ́mọ náà ní fifty fifty naira ẹ̀ lọ́mọ ṣe wà láàfin lè bì ẹ̀yẹ́ yá mi ẹ̀ dàkún gbogbo ẹni máa ń gbọ́ music ẹ̀ máa pèsè àkèsí ẹni kọ́ máa bàtọ́ lọ́n da sára rẹ̀ kọ́ máa bàjẹ́ o gbogbo àgbàlagbà tá a bá ní music ńlẹ̀ tá a ní alálàkàlà má dàrẹ́ láàmú ìdúnfàlàkàlà náà nìyẹn bàbá láwọn ọmọdé àwọn ọmọdé dàkúdà nínú ilé táwọn bá ti ń wò nínú tẹlifíṣàn wọ́n máa kọ́ ṣe ẹ̀ wọ́n máa ṣe àwọn náà wọ́n máa jó wọ́n máa bà kan jẹ́ kí mùsùlùmí wá lọ bí occasion kí wọ́n ní aláàjì ẹ̀yìn àti ìyàwó yín lókùnbá ìtẹ́fẹ́ jó kó náà wá pé madam wọ́n láwọn lọ́kàn ọlọ́mọdé àti rí ibú bẹ́ẹ̀ kò sí ìsìláàmù lára àwọn èèyàn àwọn ni pé ọmọ lọ àwọn ọmọ bíi zikwa adúlá ni kò ṣe ọmọ ṣe tó wá ní kò ọmọ ṣe stop this is what, what is called Islam pure Islam gbogbo àwọn ọ̀dọ́ ó ti ká má rí ba ayé ara wa jẹ́ o wọ́n ba ayé ara wa jẹ́ o mèṣíṣà nǹkan eh, wọ́n ní wọ́n ti gbé mọ́tò one hundred million fún mèṣíṣà nǹkan wọ́n ní wọ́n ti gbé fún mọ́tò fifty million èyí ò ní túmọ̀ o àti bọ̀tán lọ́jà o gbogbo àtàwọn ti ṣe kọ́ọ̀sì ń sùn má má ṣe mistake wọ́n bàbá mọ́sílẹ̀ síkì sọ fún ọmọ rẹ pé mísíkì ní kọ́lọ̀ ritual ìtumọ̀ ẹni pé wọ́n fẹ́ dàlìjànú ni ẹ kọ́lọ̀ mọ́sí wà lálìjànú abẹ́lẹ́ Allah subhanahu wa ta'ala ẹni kọ̀ọ̀kan wa ọlọ́mọ́sà sí wa lélẹ́rí rẹ̀ ọlọ́mọ́sà ìgbàdúrà wa wọ́n jọ pọ̀lọ́ wọ́n dàrú mọ́jìlẹ̀ wọ́n dàrú àwọn ọmọ wa ọlọ́mọ́sà bá ní tọ́ wọn gbogbo tí wọ́n rà lù táàfin ní jèrè wọn ọlọ́mọdé wọn débẹ̀ láyé láyé ọlọ́mọ́sà ìsànú àwọn náà àwọn tó ti di àrùn sílá